ifá ló bí gbàgbọ́ ifá ló bí mọ̀lẹ́ ifá ló bí ògbóni ifá ló fi ń pa ògbóni ifá ló fi ń pa pa mùsùlùmù tí ò bá tọ́ sọ́nà ifá náà ló fi ń pa kìrìsìtẹ́nì. bàbá. Muhammad ifá ló sọ nípa ẹ̀ odù ifá ẹ̀ ni òtúrá méjì. ifá wo ló bí jésù. ẹ ẹ la wori ni wọn ti sọ àsọtẹ́lẹ̀ kí wòlíì tó má sọ àsọtẹ́lẹ̀ ni ifá ẹ̀ náà ti dá ifá ẹ̀ pé ẹ la wori ni. jẹ́ ń sọ fún yín gbogbo àwọn tẹ́ ẹ̀ pò lójúṣẹ́ ọlọ́run lé ní tó bá trace wọn ìdílé fanugu wọn ti jáde ní kòkò dúdú ní funfun ti jáde ẹ lọ bèrè ẹ lọ trace gbogbo wọn ẹni pé tó bá jẹ́ òjíṣẹ́ ọlọ́run gidi ẹni pé ìdílé Ifáná ti jáde ẹ lọ bèrè àti mùsùlùmù tó bá ní kò rí bẹ́ẹ̀ kan wá takò mi. bẹ́ẹ̀ ni ìdílé Ifáná ti jáde ẹ lọ bèrè ṣàwárí sọ pé ìyẹn ni ọlọ́run lè wá. ẹ jẹ́ wá sọ fún yín pé òkùnkùn lọ́lọ́run kọ́kọ́ dá nígbà tó wọkọ̀ náà ifá náà dábẹ̀ ká ṣàṣírí ẹ̀ fún yín ifá náà fi sọ̀rọ̀ náà fi mòye àgbẹ̀rọ̀ gbé yẹn lọ́mọdé lọ́wọ́ òkùnkùn lọ́lọ́run kọ́kọ́ dá ifá lọ́lọ́run kọ́kọ́ dá màá wá sọ fún yín mo fẹ́ wá là á fún yín lénìí Muhammed tẹ́ ń tẹ̀lé kí mo sọ fún yín òtúrá méjì ló bí. Muhammed ifá ló sọ nípa ẹ̀ odù ifá ẹ̀ ní òtúrá méjì òun ló jẹ́ pé ẹni tó máa ṣe ifá fún tó bá gbé fá ẹ̀wọ̀ gbó odù tí ò bá fi tàṣùbíà tó fi ń kírun yẹn tí ò bá fi sórí fá ẹ̀ kò ní fá ẹ̀ ní dá lóhùn lẹ́yìn náà ọmọ tó bá dẹ̀bi lóòtúrá méjì tó ń bú Muhammed yẹn bẹ́ẹ̀ ni jagunjagun ni wọ́n tó bá ṣe sójà wọn rọ́wọ́ mú wọ́n rẹ̀ máa ní dúkìá wọ́n máa ń ṣẹ́gun wọ́n jagun ṣẹ́gun ni odù tó bí ànábì nìyẹn sallallahu alayhi wa sallam. jésù kristi ẹ̀ làwọn orí. bàbá kẹ́kẹ́ lọ́sọ̀rọ̀ ni jésù kí wàá ní ànábì ṣe nínú fa. kọ́ tó bi tèmi inú ìdílé òkùnkùn ló ti jáde gbogbo ẹni tó jáde tó wá gbà láàyè inú òkùnkùn ni ifá náà ló sọ nípa orímọládé kó tó bi mọ́sẹ̀ orímọládé. kérúbù sẹ́ráfà mi. bẹ́ẹ̀ ni pé báyìí ló máa rí òkùnkùn lọ́nà kọ́kọ́ dà ṣe bóun ni ni wọ́n fi ń bá ànábì jagun pé abraham tá a sọ náà ìdílé òkùnkùn ló ti jáde iná fi gbógun tì í nínú òkùnkùn lọ́nà tí ń yọ kò dẹ̀ sí ìwọ tó bá dòdì iṣẹ́ ọlọ́run náà tó hàn ní gbógun tì ẹ́ nílùú ẹ orímọládé wọ́n gbógun tì wọ́n lé ní ọ̀ṣọ́fà wọ́n lé kóhùn french ni wọ́n gbógun tì ọ̀ṣọ́fà ní french ni ifá náà ló dẹ̀ sọ pé báyìí ló máa rí so bó ṣe rí ni ifá òun ni ifá ló bí gbàgbọ́ ifá ló bí mọ̀lẹ́ ifá ló bí ògbóni ifá ló fi ń pa ògbóni ifá ló fi ń pa eh, pa mùsùlùmù tí ò bá tọ́ sọ́nà ifá náà ló fi ń pa kìrìsìtẹ́nì. bàbá ifá wo ló bí jésù. ẹ eh, ẹ láwo orí ni wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ kí wòlíì tó máa sọ àsọtẹ́lẹ̀ ni ifá ẹ̀ náà ti dá ifá ẹ̀ pẹ́ ẹ̀ láwo orí ni.